نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا كم يا أنا كي a mekala nyango ya to ina ekwe aji na na ike anyi eureta inu ho ramadan a bere me era 1439 ana ikontu mori sallallahu alaihi awa mi hijira hor maka na medina da sar ho ibo ihe na ike anyi ohore he na no ho e ra ti dala na nechin eh sura ni sa be ono sato bakara da ke aya ne na ono be ay ka ono ma sona wa taala ana ga ka fi qulubihim marad fazadahum allah marada wa lahum adhabun alim bima kanu yakdhibun so owoche dia metana nere yanke eh, kọlu wale matenyoka diare kuhu zina umuri osi na'am أعوذ بالله من الشيطان الرجيم من همزه في قلوبهم مرض فنادهم مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون rahman subhanahu wa ta'ala inni sifa pejiwe i munafiki anaika asezoi e, agobe da sina bahurawa ndị yaya enwurimi aza anaika enebe dama subhanahu wa ta'ala asma ki mesha ka ina marada tinu wan huni ino kwa uku oy bu hore dama zona wa taala dama ken ne buna ban dama oya ana ka ba chala ngolen agube ileche ana ka enneche ay ka ene ka ken da den ne da nyoy da wona de ya ka ere ene na ka imam rajihi asaba ene same ka son to mori sallallahu alaihi wasallam dako reason e da ka ke agobe ka ene ka ake ene disla ana hure to he so ananye ni le ka iso no do prophet do hure to he dai ka ono kenamen da so ke ini hadis no to mori sallallahu alaihi wasallam ka komer to ano qatila nas a moda me kama kwa da ne re ko poro de ne ka ke de ne dibe nu kenyo mo na ho ka ko mo ke ma ne shaka asamu min dima'uhum wa amwalihim yani era ha hono yan anya ni atogwen illa bi haqqiha ewa na anya gidore so wa hisabuhum ila allah utoshi an do ido mo na wa ta'ala so di mane kwa ka awa makare ya darere isana ka o hure to he ine ere ya na amma ewere anaika o ida baba na bo yomaru subhanahu wa ta'ala onomori jalla jalaluhu ono na mukare ere nan dan doke ere nan anyere na be ezo ono nika ya je mu oke fala ka mutaji ala zahir wa sara'il muqulatu ila Allah doke ana ka ana me wa ma salatu ala al munafiq aka awere sala ana ka ako i munafiki yani were onto mori sallallahu alaihi wasallam damane ka ka ana hure to he ana za sa mukaran amma munafika na ka ma'lum bi nifaqi munafin ci an isabi ana ka aya yani enyo ka akusala ya alman ke aya mekiyata ana ka aka ayan to mori sallallahu alaihi wasallam in isala ana ka ako ye abdullah ibn ubay ibn salun gal anyara na huseka ana bika ana hure to he ono be esana ase makare yani sameda ba omori wa kaka azanto mori sallallahu alaihi wasallam asako salai abdullah ibn ubay ibn salun لك ولكن ترك الصلاة عليه هو فيما إذا عرف كفره أنا ربا نبي صلاة يوا أنا يقول أهولي توهي أكماوين لقوله تعالى أقوى يكون أنه مدمنا وتعالى أنك ولا تصلي على أحد منهم مات ولا ولا تصلي على أحد منهم مات أبدا مات أبدا ولا تكن على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون amma suna wataala aka soko salayi a zanyenye ne ana na shari ta fa da su da jefi kutan ne same a kokai a zanen enne makama wuri romar suna wataala a ti on to mori sallallahu alaihi wasallam wa matu wa fasikun dai ka ya shayata dai ni akowe kajina ana da kuma man arafa kufrahu wa nifaquhu ana ahure to he ana ka ya akamawan ati munafinci ana ka ya swan la yusalli alaihi adaba kusala ya wa man lam ya'lam haluhu fa innahu yusalli alaihi ordana ka ezaye anabilen ileyan o hure amma ana hure to ko komori aben yani awa kusala ya takwa min hada ina sananan ulama an arafa yani tuahunan kai annahu yusalli ala fasik aba kusala ona ka onibiyabin li annahu la tantabik alayhi hadhihi al illa agoka asari inireyan oto inireyan yani reason enwurai anaika asabe idanan fa yusali ala fasik wa yusali halfahu ala sahih aba kusala yo odore nyanwo odobi fasiki odore nyanwo kusala ele man ile sura yo kana ono jetere dakwa innama naha an salat ala qalin wa qatil nafsahu min kibali ayan iya oye ya na ka amenu zire ogu anado gonima eze ego danyi anaika o ihu nani abika o naika o wenwan yani yepa jezi ni sa jezi eidi ipainada yani oye mani me ana mani me dada ya kusala ya desa ka ewe munafiki obi na yani eze elebi mushrikin ọkatamferon lilahiyai min fili ọzọ nan bọ ọsị dọla yanaika eyara agobe asena ngummengo elimi ụkọrọ anaika odono mawo a be anaika asika kasa kusala ya agobe ona ameme gubra no dole ka ya lako alfasi kiza lam yujadu gairuhu aka anaika oda alfasi anawara kwa mana ne na huwa imam muslim awika imam ko moriya na taratabu salat ana o awo to tura mu kai e, ana be ka oro na be sala ile mando wa e ku salan ani edaru ani oedu ana e, e konyan ko we fa ina hu yajuzu an yusallihu al fahum oke ala ko lo nyan ku sala ile man yana ana be ka amana nye daga fa in wajada gairahu fa hal yusallihu al fahum ana be ka ozo lo nesa awa be lema an ananya hu jada ku sala bada wa wa ku sala ile me e ngri ma na ka oni bi aben oke ono ye ne enenyi ahankata ini oyi kusala ilema na ka fasi kiwa bin tare sura oyi kaiba e mazhabi ahmad ibn hanbal yani hanabila ati imam maliki yarawna annahu la tasihu salatu hal fahu enere ka isa loyi ko ileman ojire wa shafi'iyya wal hanafiya yani mazhabi imam shafi'i anri abu hanifa yarawna sihatu salatu hal fahu deni le ka sala onora ko ileman ojire dak wa sawab anajire hu inira ka anna salatu hal fahu sahiha ọ̀rọ̀ kọsálà rẹ̀ máa ń sálọ náà ọ̀rọ̀ rẹ̀ wọ̀lẹ́bí mọ́nà omi sọ̀lá tó alfahàn ọ̀hún ni yọ kàtọ́ta kọsálà rẹ̀ máa ń kọ́lu ẹ̀nẹ́ kàkà yìí lè anna hu yá jìbò nkàrù munkar abẹ́ bọ́ọ̀bì nka àánú àbíká ọ̀zá àmódìbí odìbí náà máa wọ ìyọ́ tó wọ odìbí náà máa wọ ẹ̀dọ́ wàlẹ̀ maka ilẹ̀ ànánà ọ̀nwẹ̀hì dọ́kọ̀ min nkàrù yìí

إلي أنام إلي أنا ليس من ضمن الصلاة أبل الصلاة أنا لك أني القاعدة أني إتو عند المحققين إن أنا إكا أكله هذا كان المنهي عنه إسني يدا هنا إذا كان خارج عن صلاة أنا بك أهه صلاة أبل صلاة أوه إن صلاة فإنه لا يسر في لا يؤثر في الصلاة أكله أنا أني لما يصلي نايكو كما لو صلى في صوب مكسور ama kɔdɔ kusala ini aaru ana ika muso kata dɔlan aw sɔli fi sɔbi fihi sura abi kɔdɔ kusala ini aaru ana ika ɔni woto aw sɔli fi ardi maksuba abi kɔdɔ kusala ɛtɔnɔn muso kata dɔlan aw bima dɔ bi ma i maksub abi ka waa malɔla iri nyɛna ika ye inyi nɔn dɔlan ɛyɛ bɔrɔ nɔn so ala sahi min akwali ulama isala nɔnɔ ɔ jɛ tɛrɛ ini irɛ yɛ

yani asman ke arra ku sala in a cana ka a cewa ndonyi dotin la tasihu salatuhu bil ittifaq isalani olo la lele o itelen tabe ono yen lana sabu najis law labisa fi gari salat saha aguka acana dote o acana ke henyo cheku arra ku sa chire inu mona ka esebe o misala obe enye ezam ebinyi be na ka obe yo yataye aru anaika aru sil ka obe yani ara

ke achan oni obabu kochenwan oni obabu ka hanai ka oya a kusalo no bono babu ko oni doke oyi ka ke anahure twe inan omukoro oya to ka imunabi kene o hure anai ke amane ke ka ozi adene oya to emania ana ndire ke ais kosala ana kontro moli sallallahu alaihi wasallam o kosala ani aka ni rai abdullah ibn ubay ibn salul ana kosala ya ko amera sima dawale ma sha he dosi a ruan si chile damani yate hiwa damani ala mi hini sa wa me dosha aru chile enu ka kona umar ibn khattab radiyallahu anhu arda dawa za ace dawa za ruka atusalli alaihi wa qad nahaka allah an tusalli alaihi wa wana ku salayo na wala mana ko mazu na wa taala ore ya ka wa ku salayo wa kana ra'isul munafiqin awla mana ka ana wa dawidin munafiqin annabi sallallahu alaihi wasallam dokin nama hayarani allah fa qala umri o me kame choose o me kamanye doka ke astaghfir lahum aw la tastaghfir lahum wa apoy jeewi wa abika wo po ije be wa inta sakfir lam sab'ina mara yani wo da kare o ije be no wa me da go 70 times satare o أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين amma sana wa ta'ala aka wa poi jewe wa abike wonto mori sallallahu alaihi wasallam we poi jewe wa ono ma sana wa ta'ala ono ba jewe wa oda kale o jewe non wa me do huni eh eh etara wa yani huni sabonte doka sema we kai avega na ka enne makama ule mo sana wa ta'ala atonton nomo nomo sana wa ta'ala ono ma baro wajede ilagwa na kai ilago ene huna ana kamau even don to mori ji umar radiyallahu anhu ijon man sim huja yon to mori sallallahu alaihi wasallam don to mon wasa aziduha ala sab'in amma ma huna 17 wa kana hadha qabla an tunzala aya asani wana be to de aya ana ka e chiwe ka wala to sali ala ahad minhum minhum mata abada ona be de jesan asoko sala ya le nyenye ni ana ka e o che tepa asuje bi kutene akoka enesu dai ka tere so a kama wesu tinane yani oy mani me ana nabi sallallahu alaihi wasallam ona mani me hada talifa lil aus yani oy se shayeni oy ko oy se me ka ayeni oze yani omme ehehe rorwa yani ira eh, qabail yani ira sona he aus eh, yani oni eh, abdullah ibn ubay ona hona be wa mara'atu li ibn abdullah ibn abdullah ibn ubay agobe oy la se meto mesere ine ay ojan anabi abdullahi anabazi abdullahi anabazi ubay wa kana min hiyari mu'minin ozi abdullahi ibn ubay inni okomori anaika onyo ida kekera inan doka aru anaika onto mori sallallahu alaihi wasallam o chire yani osoni be oisimme suto suta ene ere anaika o meke abbas yani onyara adonto mori sallallahu alaihi wasallam la agoke abbas anabe onyara da nabi sallallahu alaihi wasallam ozogodo ben ameza enere ko badrin enyi aru anaika o sere anyanwu si yodo chile daike aru abdullahi ibn ubay onasayan don me kontrol mori sallallahu alaihi wasallam ayo wa me ona wa le me yani osisuta ele anaika enwe bilo me hiya osisuta bare ma then after anaika oji eyara agobo eyara wa ma ifane ya anaika onto sallallahu alaihi wasallam an agoka ona wa na wa wa ta'ala donc oye kusala ona kusala ya uma wo aya ene bi nyi yo sam sam ka asa kusala ya ozo yi chu ya tayi numa wo ona dure ki onto mori sallallahu alaihi wasallam o kusala ona me dure ki aba bele me aya ona onto mori sallallahu alaihi wasallam aba na kusala ya na ka munafiki ya sababu samani mana ka asa na ka a onto mori sallallahu alaihi wasallam ya ya kwa kusala munafiki agwa e, ya ra kusala munafiki boran enyameka ana ka munafinci ala ahure to ya etare azaba ku salayo don ma sona wata ara da se sa se ayanon ini ibilana ka ini ibili munafika ya nda ka wa iza kila lahum la tufsidu fil ard amma sona wata ala o ka zabin ana ka ijen na de teru ijen ne dwete dana ka wa kai wa kai la tufsidu fil ard asuri dwete qalu innama nahnu muslihun de ka ka ye oyi maanu mɛ ana yi e ka na maana mɛ yanni ibile ne wele kɛ na maan ini oyi si tiɲɛ tɛ ɔɔyi nani so asan nan bi ibili munafiki ana yi ọrụ umɔɔrɔɔrɔ bɛni ne masɔbɔli ka ɛni ɛtɛna yi e ka ɔrɛ tɛnyi de ya masɔbɔli ka ɛsɛ anyanwumɛ ere ana yi e ka ɔɔtɛtɛ do yɔrɔ daana ɛnɛ baadin. ona dure ke anyi aza ini asabin to mari sallallahu alaihi wasallam da ya ka ke oyi kono mo na wa taala ona ka ke ja ka wa ka ye ase ni deteru da ya ka ke oyi man me ana e ka en man me ini oyi tenyi ayan da ya ka ona e ka aman e ka le an en la munafikan da ka oyi kono mo ka ka la to sid fil ard qala al fasad huwa al kufru wal amalu bil ma'siyah esa na ahi oyi deteru ana ikoma na wataala o kaka asaza yani deteru ona be oyi detis oyi maka uro ihe mo zumana wataala atoyi mukoro ana ika ukoro non basiri o mori zumana wataala ibin e ukoro ana ika ye yani osim shara osim ka ye oyi baba me ana ika ozo me ozo si kaguro o mori na wataala eh, eh. ele ona mono da me dosi toza nehe yo mo na wa taala nana nure ke amar bana wa taala amma kare ine oyi daru anaika etara daru لكن ظهر الفساد في البر والبحر أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أما الله وتعالى أوكي أعد ترو yani da dwete ora garahi ora hureto he fil barri wal bahar ini ozi ati ini oku sai man ko we ka edalu amande te bimma kasabat aidin nas ona sana ka obazen ni e turabe yani azen ni mi bironon anaika ọba zamawa ọba na bẹ nkata yawa dama sọna wata yara ọyi maa ni nyere ọna naika a maa ni nye agube den ne dare ịnị pa isana ika ene me e ara do ka e na ika e nyuro e ne ne do ka ene ba ne ne o ile ka e na wa taala o ka oro ku e daru nwere so tesu amma wela na ika anaka ma wa be na wela na ika munabi ke ben eh ene ba na ba dawama ene o ile teru anaika e ya de teru a e. da ika ira swan e nan amen ona ndure ko omo na wa taala amana kwobe apejiwe ni dure ka atna ba fe donya ne ka godo agobe ke ere munafiki e janyi do mere ere non anai ka e, e umere e wero ka e, ere onon non man ere ga nai ka e, e woro ka amani me e jawa hose anai ka aka ka e onon anai ka e on mana man yani ewe ere jozi onon on yani ene ka ye o kwan kota ba o me ono ne me e wi ko wan skono so kwan kota ben bon me ka ka ye o i ro ben bon me ka ko ite nyu ben ana ndo mo na wa taala da sha we ni le yani ka ye wa minan nas man ka wa nas الدنيا 有音啊！ وإذا قيل له وإذا قيل له اتق الله أخذته العزة أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد أمرنا وتعالى أكا أني إنذا man yujibu wa qawluhu fil hayati dunya eje akara e honon de juwe ndure kai ire honon a shobe oka ire yan da wo hime ire yan la nwe wa yashhadu Allahu ala ma fi qalbi umar bin wa ta'ala o mi benu eni sanai ka o ene ayan kai bɔɔ jɛɛ ŋiri ŋiri ɛni lɛ ana yi ka yi a hɛnɛ yɛ wɔlɔ kɔ jɛɛ to da yi ka ɛzɔ jɛɛ to dama sɔnna wata la dɔki jɛ o jesi daanan sa afil ar ɔyɛ rusɛ ana yi ka yi a rusɛ yɛ rusɛ teesu. yani enyi same akọ ịrụsọ nọ liyufsidu fiha dọọ kwedaru nwunan dọọ zile dọọ baazi ile anaika ọbile ila dọọ baazi ọnụ ọhụrụ eto hen zamatu na wataala ọkida halake esinare anaika ebe chire ime enyi zọ bụ munafiki dọọ duo ha enyi zɔ gɛ e, ɛna akɛni halaka ɔnɔ dɔkɔ a halake isinare ati sopa dama na wa taala dɔkɔ wallahu la yuhibbul fasad amadu sɔnna wa taala o sire ɛɛda e, na ika bɛɛ ni kɔdari o ŋure sute sun o sire na ika ye yɛni e, a masobo de ka etenyi da ika ye bɔn na gara huna wa na dama sɔnna wa taala dɔkɛ ŋuri mi aadɛnɛn ana bi ka wa kaayi wa o yɛrɛ ke ya mɛ bila na ebira na dɔnna kaayi wa ka itakɛla. nyangwa hiyo mazu na wataala ala lai anaye kawa ene akowe anaye ta ka ana ndule kae ense ko barema ense ko bahwawe ahadatul izza bil ism da kuzi ibyanon ene olilo yu jozoyu oye ko da ko hara akwa dahiko dahike rerefo katem otu zibe non doza kwen na masu mana wata la oke fa hasbuhu jahannam ere jahannam ma oba howa ya na ona ka o mania wala be salmihad o da diwi kana na hoye ba no enwiri mi ada na ka enwe enwe bilenen enyin anaika ejen nere ere anaika e awara ka o mai fane yowa da ka yawa ka e waika ka ire man akuwe aben wa sharo ila dusna beru wa gei kae agobe den ni nyoi tinyin eh ebi ono dai ka wani kwa me hunaban ana ndule ko mo subhanahu wa ta'ala bayana allah subhanahu wa ta'ala na mo subhanahu wa ta'ala hule to ka anal munafiqin awal munafiqin yuzahiruna al-islam bi alsinatihim eh hule to islam rere erare ne amma wa yahafuna al-kufr bi qulubihim esana ka ahe munafinci da su ta enina yanin wana fi qulubihim maradun nifaq yani o ina ya ni oku munafinci anna kuma subhanahu wa ta'ala o mejiwe ni be annahum yasummunna fasadi salaha azabin anaika o ini apejiwe na be kaye esanaika edaruwen esanaika ileyodiwen dene hiyo kaye bo oitinyawen fa yufsiduna fil ardi bil ma'asi eyadeteru ele oye mebe والكفر أطعم كما وإشاءة فساد بين الناس de ya gara ahi yani isana ahi edaru ina kanada de ya meka ena amekotun ena meka ipeni obeli peni jazin ena meka ipeni obeli posakun wayasumunna hadha salat ana mɛ dole ka ɛnwuri mi ɛlɛ nan de ko ite nyɛ bɛ sɛmɛ agobe ka anyi oitse ana yi ka yɛ ɔyi maa ni mɛ ɛnɛ ya mɛ anyi ɔgubɔ ɛnɛ de ka ɔbi yan anyi ɔyiza ɛnɛ de ka yɛ ɔbi ka yɛ ɛni maa anyi saji na ɛhuna ni bɛ yɛn. ana da mazmana wa ta'ala da ko ko mori boro ona yani ini mi elelen dure ka aida ka ikato na mana one che che da ka yoma zanda bai me na mazmana wa ta'ala ka qala tujibuka amwaluhum wala auladuhum ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم أن يعذبهم بها في الدنيا أنفسهم وهم كافرون وإذا سورة أن آمنوا بالله آمنوا بالله وجاهدوا مع رسوله مع رسوله استأذنك أولو الطول أولو الطول منهم وقالوا ذرنا لكم مع القاعدين أمر بنا وتعالى أوكي أمو بلنا يا أمان ejani dure ka asi ka wani gain ana ka e tuwa na masuna wataala o ka so da ka o bene o nwe yani ana ka e nenyi inogu ali ka ozi ono masuna wataala o e baba me ana ka ona wa sona ne wa de yele ka bani sana ani en ma na me de lo ka bani di ana ka e tuwa no ejani ma ne ya masuna wataala biniska ona so ya ro wa re ro in e honon nando masmana wa taala aba owen no ba na dai ka oyina on wen na na ennele bazu mituba ennele bazu bawu boro dai ka be shete ta wahum kafirun dai ka ini a kama wono e ire swanin nando masmana wa taala enwiri mi adanan iji e ti sura hete ka enne do yo masmana wa taala den na masawuri ekura ko lele onto mori sallallahu alaihi wasallam de yesu yada hun wonto mori ela na ka enyi inenni omar na wa taala oro yawa de ya ka onto mori sallallahu alaihi wasallam na wa idiya ya pe na ka e ayatan da ma na wa taala da sha ka raddu rabbu bi an ma al

ene kuku oguku yewa yani ira la so pa honan ene se pa hona en ana mo na de eh salman al farisi dake ayka ana mo na wa taala manika ana ka manika arho ene se na sebe akwa mawjudun fi kasir ma akwa mi edenen roro ene dala inu ma yana na mawjudun ya ne ngri mi munabi kana ana ka ejo wa ka wa ka ase ni redo te da ka eye de eye na na eh, manana eye na wa ka eye eh, tin yeten ara ni wa inu monto mori sallallahu alaihi wasallam e na ka e munabi ke suma ba'da zalika kanu yasumuna bizanadaka awele mona da kuwa hewa zindiki wa fi hadha zaman inu mona ina na yusamuna da hewa al ilmaniyin yani e na ka they are the secularists donc the secularist ona bi munafiki ana ka o sete yani akama amma dai ka islam hure to hen donc ibn jarir at ho arsabe hono be rabbe ana wadi anas an abi aliya hono adi aliya o ko no masuna wa taala ona ka kwaida kila lahum la tufsidu ay la tasafil ard ni asani mebe elfetesu wa kana fasaduhum zalika ma'siyatullah oke oyideteru ene onobe oyire anaika eyari omori subhanahu wa ta'ala ebe lianna man asallaha fil ard au amara bi masiyati allah okoda tura naika ori omori ibele tetesu abika omoda o kaya zeni ni kaye azene ri omori subhanahu wa ta'ala azene ri ebe oke fakod afsada fil ard ozonno ola medaru ile tetesu lianna salaha al ard wa sama bi ta agoka oyitinyi etesu ati sama enyi sai su tenya ake oisa so mari subhanahu wa ta'ala sababa ureka amar subhanahu wa ta'ala amana sere ne be akube da sanyi oibazi anaika obe amma danyi pa ene arhoy nane ka e ami e hahire da ya kake enwiri mi adene inu montu mori sallallahu alaihi wasallam eze mani nyawa amma oyi mani ka ene mani ka ile oi ka obi anai ka ojiri ile anasire nobe yani okumi dobile anai ka zaida taguka wala shaka fi anal munafikina fi zamani e, zamani nabi okoda enyo jile ka kumunabikinu ma nibi min ahli hadhihi al-aya anai ka oebi edanai ka aya na kareyan wal ayatu tasmiluhum wa tasmilu man jaa ba'dahum ila yawm al-qiyamah ayonon okwogo yani ile yani oinan ati enwiri me anai ka oba adibilo nobe

wasamahu salaha dɔyɛ ɔkɔ ɔyɛ maani mɛ ɔnɔn maani mɛ ɔyɛ tɛnyi ɔɔbɛn ɔka huwa min ahli hadhihi al-aya ɔyɛ ni aayɔnɔn dɔke yahtamilu ana salman yani salman ɔnɔ maani kaa ɛnwiri mi ɛɛdɛnɛn ɔnɔ maani kɛmɛ ka salman farisi ɔnɔ maani sɔbɛn ka ɛdɛnɛ yɛ ne ne jiwɛn ɛyɛ ni mɔntɔ mɔri sɔɔlɔ ale sɛlɛm dɔke arɔda bi hada si salman is kɔnɔ kawɛ kaayɛ anna lɛzina yatuna bi hadhihi sifa ɔka wuli ɔnɔ yi ka ɛyɛ asɔbɛ ɛnwa pe jiwɛn nɔn fasada من الذين كانوا في زمن النبي عليه الصلاة والسلام أوكي إذن أن يدلو أن أنه منايك يا نان أن يدلو أن دمون منايك أذنايك يا أين أمي أنت مولي صلى الله عليه وسلم لا أنه أني أنه لم يمد ممن تلك صفات أحد هذا أصنع صدوك يا أني إذا إنه ما أنايك أو نيمو إلمي أبيجوي أو يدلو إمام الراجحي لا شبه صور من إفساد المنافقين في الأرض apejiwe ini oze anaikaye munafikene enese kodari ngule tesu donc ibnu jarir aw shaba kafalu nifaq mufsiduna fil ard bimasiyatihim fiha rabbihim yani awela naika munafikene ọ nifaq onaika bene meni mosan e yade teru ile tesu lele oyiri omori subhanahu wa ta'ala anaika e yare ewe ayko

tɔrɔ de so kaza ne kwan dule ki munafiki eje ne na la eje na e kusala eje obe ni nyara dule ka ede ka ko bezi be nyede kenen en ne ko dani an wo mo bona wa taala ana ka e nan yani o iman na wa te abba mo bona wa taala ana wa lo ka sebe do me ka azen ne bubo hunan okay osan o ini edaru ana ka e kun te tezo wa shakahum fi din alladhi la yaqbalu min ahadin amala illa bi tasdiqi bi ate oyi mo jereka anai ka ene ino jereka ini adi ni umori subhanahu wa ta'ala anai ka eze do ahura da nyanyi wa kamukoro aka lele oyi ko hideda wal ikonu bi hakikati do oyi oyi achachire non kai ile onon eze zobin abire anai ko umori subhanahu wa ta'ala aka enle ilmul gaibi bayan abani bileda dɔk wa kadbuhum almuminun bidawahum gairu mahum alai mukimuna min ashak wa rib ok atoi che che ko mori ene ka enne ka kene ene le anai ka ele non e wele so nai nan awele munai ka ene nyiti nai onobe ojile ka onile oyisi no sibe ene le ile ka e, wele ka no men dɔk wa muzahiratuhum ahlu takzib billahi wa kutubihi wa rusulihi ala awliya illah atoi hure to anaika ene hure to ya anaika onle chairman ya anaika yo mo bona wa ati uwan ati ontan ya ni de man me ile non ene da to amma da so kana da to akiza wajadu fi zalika sabila ijema niri oze anaika anyewa doka fazalika isadul munafikina fil ard esenen onabe edaru anaika e munafiki enne kozile tesu wahum yasabuna annahum bifilihim zalika muslihuna fiha okay amma de ro kae oyi maani me ene naa me oyi ko nkata be oyi ko daru be ile anai ka ebolo ene maani leso nan oyi awo me anai ka ye ene maana me yani eto itenyawe ana ndo ka aita manzu ina lahu su hasana an ka wele ene ka ye ara mo we dibi ka ye e dai kai okoro diyo no enza kai enere kai odiyo ben dai kai ban okwele kai okoro na man oizaben yani anile munafiki aname ene ya kose wahalan wahalan de ya dadi tan ijo aba kare aji ndo kono so mori egu kai elon oi mani ma ono ni mani me boni me kai ai ko itinyo aben ona noka kullu ma zakara huwa min sifatul munafiqin wa huwa iqamatuhum ala shirk okay abe ile ana kai ma mapejuani be obede yani apeji umu nabi klaben ati oyi ini ene ini oyi misaba ayi e, kwadini a e, umu subhanahu wa ta'ala ene ya majele kainan ati oyi gwowo da oyi hure to he yana ka onle chebin yana ka kukura ayi umu subhanahu wa ta'ala ene ko hileche dan na yasu mukara oyi na ya pewa ana ka ye e, munafiki ene na ya pewa ini mushrike anumaka ati yahudi ana ka yi medina aw ka munafiqani kanu yuzahiruna wa yu'awinuhum ala almuslimin yani munafiqani bana hure to heroro wa de agwa wa didul muslimin tile so o ko mori ana ndoke wa hadha alladhi qalahu hasan asana bila anake hasan o kakaye fa inna min alfasad fil ard itahadul mu'minina kafirina awliya okay oyini ederu anaika oyire tesu oni munafiki enna ko we abekaye eneze okwomori ɔdi kahuri lai kaye kahuri ana wani nanin almakon almana wa ta'ala amma ka ke wallabe na kafaru ba'duhum awliya uba أعوذ billahi من الشيطان الرجيم والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكون

nama tɔna wa taala lɔk illa tafaluhu aake onere maani mɛ wɛrɛ ɛhɔn bɔbɔ naa ɛnɛ nye umbrella ana yi ka ye ɛ e, osiri ɛ ɛnɛ ana bɛ christian association of nigeria ana bɛ kan jure ka anyere ana yi ka o du pɔsɔn dɛsɛ kɔɛtɛ dɛ kɛnɛ dɔ dɛsɛ kɔɛtɛ dɛ y'a cɛri sa ama wɛrɛ kɔngori ɛfɛ maani nye ɛhɔ kɔngori nigeria naa ɛfɛ ni bɔdi ana yi ka kɔ wa bɛ. wele jamaatu nasul islam ani pa ana ka an ele hina lani boza na ka ele kuska na usa yame ana ndo mo na wa taala dak illa tafaluhu ana ka wa ma ani menene takun fitnatu fil ard da hun fitina til fetesu ay ko asman ke imma mi benwan enajin kae okwo mori era bali fitina til fetesu abezu wele dure kae wa fil alamul islam ekwuri okwo moriene inani anyi ireku anaika anaire irinyi then wani yemen weti syria enebi edenaika eya awangu waha yani okwomori eya awo okwomori osa bahan okwomori eya akwa aho okwomori osan okwomori eya ngune jaba ena bare mase kuwa kwere okwomori ere yuzi okwomori osan ana ndo omo na wataala

إن الذئب لا يأكل لحم ذئب ونأكل بعضنا بعض إيانا نعم وجهنا أكيا تم هو munono dibi asman ka bai maaye kan wal aibu fina yani akobe ananyi eya nehi no ngonon eya yo eya yani akobe eya na ka ka tu gere gere ohego ana meloke na aibu zamanna wala aibu wala aibu fina wa mali na aibu illa siwana yani enye ohuwa enye akome enye oije ha anaghị ka anyị ọ ịnụ mụ ebe ee yani anyị seme ka anyị ụmụnụ nọ dibi ọ bụ ka the similitude of me and you anaghị ka ye yedo ka anyị sacrifice agụwa islam then ye ka anyị ya babe

ana ndoka were ọdụmị ọ marụ yi ọdụmị ọnọhụwa na ọdụmị ọwụ enye nwere tuwa dore ka e arụ ya ọdụmị ọsa ama ya ya ọka ifenye ịnịpa na ifenye arị pọsa dore ka e, ya yere ire kwụrụ anọ da awọrọ tete dọdọ nka a ah, ọtọm nọ nọrọ anya ebe aba dọ dahụ nri ya ndị omule na ọlọ hai yani asanan yele ire jezire ire yin kaye dure kaye ipai ine nwai ọdọ kaye iposa sọ na ọnyanwụ mee ọnyanwụ na nna adọsi deke ibe a na adọsi deke onye kwo ọnyanwụ na-eche eche kwe ọkọrọ nọ ire na ọmede ọkọ mee agụ iche nje na sọ ya ọrụrụ ndị kaye agụba nọ nọ ya yani ipa na nwai a rịpọsa deka ka achan ama narị ana do di umar bin wataala da si ye kai ana bi ka yeme asman ke ana ka na kama wewe eme ba be de ya metonya oye ko yele ekura ya nan ena ka em se jete dure ka e abi eku ama na be tu etene ne wana ya honya ejanye akuka ka na be de ka ina na na ya rion awodo ka e betu ama ekwo ya awo ka iba ikwane bila yon yani ena eh, mi gwaje ci ne tebira e dai ena eh, ba halu sunna a ah, hana won <laughs> agoka ekwe ni mai be oyan oh, se be ku eta agoka we be tude hore won ala ni nwa ni da kwa ka e, ba meti nda ya kaka ala ni ono nya nwa sha we do no le meku ama were ekurasa e ma sha wan e aso te hol lesson e asa e ma sha wan e am bopata wa to le won ono mende ya ku amule na wo anda ya na me esenen etebira especially okay ne omuri na wo do ayen onyina wa do kwa wanwure din ogboro ah. eh because edai eh, ene eh, ba halusu ne na na won oye eh, kwene na ba ya ka anya we le yi ya nwa na ne de ke ne je kuto ha na ne oye ko agoke ne ba halusu ne ha na wo no no de mele ikiki do mori se sozo wan ano mele mele ikiki na ayele ya iwa nguna wele ya shatu edo mori mele chisa sawe ngunda se kara ure te ya men oyo ko mule na bodo tenyu waje ndo me kene ya na bile da den ne sasa yani wele si eska ya sawe do be kai a bile dị e, de masobule ka ene nyeto amma okwomori oyibe etu ani da enya na nya nkure kai okwomori okwomori e na bata enya nkure kai oye ko omiku ene kele yan kure dai kai e ya na ka kure kai oye ko ani ko na ja he no ma na o ma na ja dere ba ni ke omiku ba na bija no bobo ona yan kure ka ti ja no bobo arwa wa kure mi ahone ona yi na ni se na arwa ka kure kai arwa be ba na ni so ona me dure ka ana me ya horo mor mo ben sɛmɛ agoka ɛnɛni na oyekwo arụhụ a na-egwe nwa ọba naanị, ọzọ ọkọ na motu gba nwa mee sene ma na ihe ọzọ ebe a mee ka nanị oyekwo anị emegharị ka ebe nye ne zame nwụn wee na mmemme nye tude ya mere onyaa wee na baba bụ nye tude ya mere wee ma nne ya na do we fitina tire te sunne da ni mana ga fa en wa se ne be an ma abisa sabe ere ya on oro oro only fitin e ke ke no ju wa yi a to du ro ba ni adu na le bi dile ma du e na wo e ya ka se men mure na do o hai ona mdo na wa taala da ko fasadun kabir de ko si na ka o re en fadaki ana ya kani di islamic world e eh, yin wahala umuri na da hawa dure kai amma ka ahli sunna e eh, ya wasa wa kani duni eh dun kani yemen then akomori anyi clip on my watch yani saudi da ya kai eti palestine yani okomori en ne raidon amana nyi okomori na kai aka ki na israel yani ete nobo non yani etana na enenyin israel na sada ka ka bene yetono ka ko muri bana na tuwaidon same agobe anare izinani pempe manon ora de kai anasi service do ko me kai ere na eboro dai kono aka sana me de ure ka ijoku muri e ga e ko muri anyan me kanyi unity e ko muri anyan me kanyi israel hesitation then ana we ka okomori ene ene babe dene ba moiten dure kai etebe ne duna poro ona dure ke ana bika ekomori e ya hade ya mudin detu wa hona ne do sere udiwi ana ka ota kayata wada wa she pete that's why ba ka democracy e woro komori awe ama ijo komori aba nwa dure kai ibulan or reduce yani aba ya kon pe mi jonathan to mu buhari nan ya e ka anyi yato sago koko mori ye tenya ten bo arwe ah, na woro ke chire de eche de tenya te en na tete dure kai e ba bi man tete ekura dake kanal munafikun aka wele munafiken e ya bi yahudi asone ne de ya do ban ya no maka muchiriki tira su oko mori de ya so kai ana agwa won akwa hadha min ifsadihi fil ard asanon ene mana man o ini e, o deteru ana kai en ne de tira su tesu sa anna medure ki amon wa ta'ala dos kaya dan fakata allah al muwalatu bayna al mu'minina wal kafirin amar bana wa ta'ala oda yani oize yende woni oize onine ana ikada asene ezwen da ika ewere o komori wa kai wa doda ina kane ela na ika ene do atikafirin amma kama bana wa ta'ala amma ka ya يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين لا تتخذوا الكافرين أولياء قوما من النار ولن تجد لهم نصيرا أما سبحانه وتعالى أكما يهون نايكا أودو أسود يذكا لي نايكا ناكما ويبن أسود زوان يعني ọba bere mi o komori dun na wo komori ka anaghị nọmba sọmọna wataala uwe ebe esi nka ye antajalu lillahi alaikum na mubina kuma sọmọna wataala onyi hujja anyere anaghị ka o hure to ye anahụ nọba onebe anaghị ka nọmba sọmọna wataala ọnọba asị wataala ka awere anaghị ka munafi kevin ene ine anaghị ka onyi ine kangeran an na hure to de eleyen ni doba biyo ko mori Dani oyi daru fakana fasa min jihati almunafiq hasi dame dana be kai e daru oyi bu na kana ko mori ya idha hura li annahu huwa alladhi ghara almu'minin bi qawlihi alladhi la ene be ni ko mori ele na kai ene kana kai la wa ala dari walau annahu astamarra ala halihi al-awwal o ko ya ne ni akama wana ka o oh, ina ni papa la kana sharru ahaf udi ya ndo ya ni herwo ana ki ka yura ndo ya ka ka yura na ndo shode ta walau ahlasa al-amal lillah o oh, ya ne leba no kola ni yomo subhanahu wa ta'ala wa tutabbiqu qawluhu wa amaluhu tana we ka o oh, salamun o kolan ila eh, eh, eh, kana to kolan la afla wa naja o ya ne ha dori o hore hara ولهذا أقوى الله سبحانه da shawen ka wa idza qila lahum la tufsidu fil ard qalu innama nahnu muslimun yani jo wa ka wa kae ele anu wa man asusi dwetene ne ele anu wa man asusi kase o wa hal asusi kase wa hala ne da ka o hiene ba ba ba o kae o man me ene na me bene titinye ten o ye na ka en nye be ko idu awen ay nuridu an nudarril farikain min al mu'minina wal kafirin e yesken ne ene nyara una kane ala na ka A abokomole atayana ka awana kama wanastalihu ma haula wa haula dena nyoy tenyira san dena le nyoy tenyira sa kama qala muhammad ibn isaq kama kama ka muhammad ana wazi isaq an muhammad ibn abi muhammad an ikrima hono muhammad ana wazi adu muhammad yani ana bi ikrima hono be jubair kona hono abdullah ibn abbas ka ija ka wa kaye la tufsidu fil ard asudde telunini qalu innama nahnu muslihun de kai oyi man me anai kai ene mana me yani oyi wa wa bena bene sitin ai no redu isla ewere ka e aka e e na practice jenye ona ne ewere ka ejenye ena na aka ne ni church oyi wa na wa me dure ka iyo ene enyere ni enyere ni anyi oyi ina aka ne daasi yiwa ko oyi ba bo me enen ba ba ma bo ono bana bi edarun namar ki ala innam humul mufsiduna walakin la yashurun yani oyi man me ene ma na me ene ele na e ka e man ono ene na ma bo humul mufsidun enen bana dare irun walakin la yasurun amma en la ona dole ko mo na wa taala ijaba sare ona ne bedos allah be ana be harfu intiba yani ana se me ka odo so pira do wa da bale ma se inna ana ka ona be harfu tawkid wan naz yani ba su kata ile no mo na wa taala ayan ka ka ala innahum ala innahum mufsidun dak ala innahum humul mufsidun o he bale ma so ile ona kai ile onon ene aman beni ban nasi deterun be ya se ko hala be ene ye che che mun aka nan ene ya se le yeso ni yonon de ya se yeso wi yonon amma lelo ka anyo iza ono be en kai ene mani me amma ene ele ene mani ba be nwe ya lelo ko che nya be an ono be na be e to le idun walakin min jahalim amma agobe aro mai ana ke ne nan la yasuruna bi kawni fasad ene kai o imani me ene mana me yani adaruwen nga idan e yira gore nan agwaba ure kae munabi kene enabi ana kae e ini urubiran agoka enne ba huri yahudi enne ba huri ohekori ene a kama wana keneme fam kufaru misluhum yani ana kama wa lebi asuma kaza neme yabon wazadu fi hada al mu'minin dada to ini oyibe ni komore hinna azharu al islam inu manaka e si islam le hure to he ashad ọkọdọmẹ ka ẹbaziẹni e ni ọnyukata wọ sọrọ dọrọ azam ezame ka yẹ ẹzamẹnẹ bẹ ẹnkata nẹ bẹ ọdẹ ŋuna wa falihara agbọsọ nọn akọba homulahu fakana okubatim ashan nọmọsọ na wataala daa so yaarọ wa daa ka oyọ na wataala ana so yaarọ ya oyẹn ni ọnọ nyọnwọ ŋuhun oyẹn ni ọnọ kata ŋuhun dọki fasọrọ fi darki ọnọmẹdure ke ẹyina e kan ẹyiruvira. E yani era erokwo mori subhanahu wa ta'ala era erokwo mori amma ele anaika a me kokwo mori na daika e onare si me ka wana seme agobi ele hure to he yani ore ba hure to he yani munafin chen ebe ekwo dere ma ona ndule ke azokwo kum anaika e parahu ini asabi to mori sallallahu alaihi wasallam de kolono de ahura ine isana hi munafin chi oy mani ka oni manaka were e ka aka e be ka aka obo pipain anam dole ke ado kuma kuma ya hafuna nifaq ala anfusihim be hurayne isana he munafiki be hurayne anan yangwene anam le ibnu qayyim al-jawzi rahimahullah alayh akita allah laqad qata hafu nifaq qulubi sabiqin al-awwalin o he hurayne ka son na inan yani amana ka sai ka ozewelen eh e were nwa wata okay ora dawa ora takawae yani ai hurine imunafiki

ana dole ki umar ibn khattab radiyallahu anhu e hozele ya lenyi gigri manada o ah, huzaifa usay ibn al-yaman ya huzaifa nashuduka billahi ma nawli lomori hal zamani laka rasulullah sallallahu alaihi wasallam minhum antu mori sallallahu alaihi wasallam bo hele ham kamenenen qala la li huzaifa doka eye wala uzaki badaka ahad ema bananya lenyi onim banane di makayo koinan de imam hasan basri rahimahullah alaihi okay ma aminuhu illa munafi enya eh, na yana inda taitira sura yana dure akare re munafiki dure ka enya awre nan aka ona munafiki awen wa ma hafa enya eh, na hura nan aka ko mori wala ka zukira min ba an ba'da sahaba ala mu'ta ma en fa ni la yasabi annahu kana yaqulu yaqulu fi du'aihi o ka ina du'an ka allahumma umri inni a'udhu bika min hushu'i nifaq ma poisere hone ay hore ne oni munafiki en kila la hore ka wa ma hushu'i nifaq sabe ay hore ni e munafiki ne kọ́ọ̀lá an yọrọ badan hɔɔse a wɔl kɔl bu lɛsa bi hɔɔse ɔnà wika wéèrè tán wọn daka a wéèrè tán wọn a nyɛ ŋmahi omori nan ama ayal ɛdɛ nyɛ ŋmahi sɔɔnam dure ke azokumakumi ana yi ka ɛnɛ kpɛlɛ ho dure ke ɛni kóozi gɛŋwɛn ne in ka hura ne amma na wasan na mukoro na kai ukori munafiki aben din mana inan da samiye ga mu mana wa ta'ala wa kala inahumul musiduna walakin la yasurun ene enebe ne dweten amma eneye ana lok ma shemure ko ore ya erago common imanan ya erago oido wa yakinan atoi oihure he wa hafu minan nifaq shadid oke oye na ene ya huraine munafiki ka asen nanye bilono o wa hum lidhalika sakin wa akwa hima mihim e mbu ko muri naika enne na eh, eh, ne boro kasiru minhum la yujawizu imanuhum hanajiruhum akoro oro ene ne nwanne imani ịnụ o pare be ni hu wa hum yabda'una anna imanuhum ka imanu jibril na imani ni bana imani malaika jibril on mikail awe mnaika oyi dowe ni a chekwan ana mlaki salafuna sali yani mahmud al misri ona kwawe ini wana lahi kita u hadhihi al muntajat yani kote u hadhihi al muntajat okay ado kuma kumi ana ikela dowe de yani enela kayona mina nifak hone ile e, ayi kake ile nifak dowe inile ana ika ohunbi umar ibn khattab annahu qala ala minbar umar ibn khattab aw ka yasu minbari aka inna ahwafa ma hafa alaikum munafiqun alim yani sama hura na no ne ana munafiki ana ka ah isan doke qala wa kayfa yakunu munafiqan aliman amma ba munafiki ana ka ah isan doke qala yatakallamu bil hikma wa yamalu bil jawr da kare iri wisdom da kare ewe amma oba mukoro do mukoro na ka ukoro digabe aw qala munkar abira na ka e rejectan dɔki a ah, kai huzaifa ka man al munafiq ana munafiki dɔka na na ka e si jiwa ni islam ama wala ya malu bihi o kɔlɔ ni islam skɔdɔ mɛ ɔma mɛ dɔlɛ hono mɛ huzaifa ibn al-yaman kɔlɔ ka ki innama kana nifaq ala ahdi nabi sallallahu alaihi wasallam ɔki munafiki abe ene umma nabi sallallahu alaihi wasallam fa in fa amal yawm fa innama huwa kufru ba'da al ama wel na jinan non ono wa ima kama o wele ka dɔra dɔn hudayfa ibn laman ago kɔdɔ bɛ na gɔntɔ mɔri sɔɔlɔ alɛ sala ɔ ko weli munafikiya ɔnam dule ke ɔ nyilɛ ɔ ye ka ina ne rɔrɔn de hudayfa ibn laman dɔra a kaa saka ye innal munafikina liyɔm sharu minhum ala ahadi nabi sɔɔlɔ alɛ salam ɔ ka munafiki ina ina jin ene dibi ni munafiki ina mɔntɔ mɔri sɔɔlɔ alɛ salam samɛ kanu yawmɛdin yusirun wal yawm yajharun oke nu mawo ona munafiki ba na asete ama bola be kwa hure to hen anyi enada yani wa uh, sami arrajul abu darda anyi jonalo eneleke abu darda yata'awwal mina nifaqi fi salatihi a sere yani enele munafinchi because moro da me ka odaina ukola ude wele kwa idhaibin ama weye ka wala wala na jituwe ape oisere hunove hune ele oim oimeni mosa ene salan falamma salama amela salama kola lahu da ka ka mashanu ka wachanu nifa yele na vile yao euli nifa ya ebanya uli ni munabinchin fakola loka allahumma akfir umuri jebe doman ka opetan okay la tamun bala okay nyo na kai e aya ne nete ini ezama ini kai e odo munafiki enyo na nete ina zamene wallahi inna rajula la yuftanu fi sa'ati wahida fa yanqalibu an dini ojo noro omor bona wa ta'ala onya ngu ku fitina tuya kwela male tuya ene doba doba la huna dinan agbaba ayo da onete isana hi munafiki ewor ka ayo na heto ana ndaki a ho se imam imam sunna wa jamaa ma taqulu fi yandoro ka izi manya to enya na no munafiki yani abora awra kuma hura nan de imam ahmad da ko man ya manu ala nafsi ni fak en nabi anai kai aya na ne yan wan tire su kai sana hi munafinci yani o imeni mosa ko no nya nguna nguna ona ndure ka o ine ibra anai ka oronyo do me ka o ha hu ni munafiki munafiki ona ndure ibn rajab al hanbali ɔke sana ahe alhiyana ene ɔyim ya subu ene dɔtɛme ɔyini ebiri munafiki azuma kema bɛ ka de abdullahi ibn mas'ud dɔna asɔbɛ yani ere yɔnɔ dawolo ka yere yabide yɛ yabale malere de ya mukɔrɔ de dɔ abdullahi ibn mas'ud ɔkɔ ɔne ɔne ya hinai man sarrahu an yalqa allah gadan muslima ɔna ka o hinai o tiɔ kɔnɔ na gero mo na Wata ta'ala o ho dɔna ibo ko mori أو كما يحافظ على هؤلاء الصلوات حيث ينادي بهن أوكي أسيري صلوان أهنائك آه هو أهنائك آه كسالي جماعة دوكا سمع فإن الله شرع لنبيكم سنن الهدى أو كما سبحانه وتعالى أرى شوى الشريعة أرى شوى السوزي يعني بيعني سنن أزي أنائك سنن أنائك بابا رجل yani da ro ku salatinu jama'a ana be ku katowa yani mallasi jama'a ogoro mallasi no dai ka ado kuma kumi e ku salaida ana ka e ku sala a don wehi e ana ka yani ene ene akida ne a bisa sai we morihi to da man yakida asu sala bele mai doke oyi ku sala nen oyi ni sunna ono abolo lajo de doka ana be ka wala annakum salatu fi buyutikum wa ya na ku sala ne hidawne kama yusali hadha almutahallaf fi baiti asman ka yana jinyan e ma kusala ine hene la taraktum sunatan nabiyikum o yana ra na wa sunna ni biawne wala taraktum sunatan nabiyikum la dalaltum wa na wa sunna ni biawne o yana re buhulode abdullah ibn mas'ud o ki ezenyo zainai e ba nyu jonaro anai ko monene don mo nino no etere suma ya amido ila masjid min hadhihi al masajid ala mo don no mallasi ni mallasi na ka o yete ana ku sali jamaa azai ka inehi o ya e nyaro ku sala poro eh wa ma sawre anyu mallasi na gurata dana be ka alakuma kuma ajala ku sala ilon don ku sala wozo o kenyo na ba mania illa kataba allah lahu bi kulli hutwatin yatuha hasana ake abi ahukon konya ana ka ohu asichara ya ko idaben wa yarfa biha darajatan da se kudi na hela wa ya hoto an ha an biha sayyi'a yani de fin ye kore akuban ok melele ina enya na ka wa ma yatahallafu anha enya na jiha in salanan illa munafiq ma'lumun nifaq e wa na ka munafiq kan munafin chan do da ya da tare yani o hure to ha tare yani sai ska sabai da idada nan idi salafu salih o do ya do ma ku salatin jama'a o ma na hana ka onya salatin jama'a ona onye munafiki wa onye asayan de oke adohun we malik ibn dinar qala oke la yastalihu almu'min wal munafiq hatta yastalihu zibu wal hamal yani oko na ika munafiki wa enyu monaba si nyoitinyi ina aka ni onro kwomori munafiki onro kwomori enenye nguze de na de ni tinyi de ka kawe na misonyan ake anyoitinyi ina aka ni odume oniri Na dando ya ka akale odumi oniri ujateme odaru hurame oye ko no ndure kumunabi ke oye na aka ni alo kumokumi oba masore kon amanyi zetu do dawo ona ndure ke abdullahi ibn ibn salul na ya anyị etu ene

قال إني لا أجد أناسا من هذه الأمة في كتاب الله أوكي أنوري أني أنوري لي هذا إني الأمة في كتاب الله المنزل يعني إنه مزمنا وتعالى أنا إكا إيتيته kọ́mọ yàtàlónà lè dúnìá bìdín ìragọ́ ẹ̀rọ náà ìka ẹ̀yà màsúwò ìní òzì ọ̀yìnyẹ ẹ̀họ́ náà dá ìka ìsẹ́ yà ásẹ́ ìyẹn àdínìyàn. ọ̀yọ̀kọ̀ dẹ̀ very strictly yẹni èyí sí ẹ̀họ́ e náà àmà dá ìke adini ya se kehi da ya men ok alsinatum ahla min alasa enwuri mi ebe ne ya kan irare ni o hine huna eho wa qulubuhum amarra min as-sabr yani ayeni ni onyire ihu ni enyi anaika aba hu noche anaika e inyonon bonya ne nyire yeteren ayeni ni onyire ihu na awo doke yalbasuna linnas musuhuddan ok de ni chire aru ne ba kwenwo ije ne ne twara yani iton pahai ateme an iton pahai de ba on ne ba kwenwo ama qulubuhum qulubu zib ok ayen ni do ayo kata kporo yakulu na babanin na wabiya taktarun yani emu wa ko helen lele mi o wa si benodan halaftu bi nafsi ka mara ye kuri le wam la basanna alaihim fitnatan aka ma ko ko eta wa fitina tatruku halimu fiha hayran aka nai kai orona ka onyi oisi kamarin orona ka onyi oisi ngudo do bazi yani onwa ko ko eta na ka ne enwen onwa ku fitina kiyo yata yawa don me kai enne bazi don me kai na ele dama awon ai ko ya kunya sha munda don nyamba ko ni e bazi ka ele o me bana yan onam da wala ka wa bu ko mori do ya enwure ono da che to hen yani wa se masabore ka we du wa se masabore ka we huna wa se masabore ka asoche ile sema abu ko mori na wa ta ka wa ta ku fitna nyanwa hivi tina anai kai la tusibana ala lazina zalamu minkum hasa ebe adana ikai e ya mere ya non kene ije mkata na obe ije da ma na obe ebe adana ikai e kwa me kene obe tu ana ndoke imam qurtubi ake tadabbur tadabbartuha fil qur'an akono man ponda ono man royin qur'an fa idha humul munafiqun dinnika adana man ya ana ika nof albikaliyu akalean ele munafiqin da shawe ka ono be ena iko mina nas man yoje ko kolo fil hayati dunya ayo ne de san anyi ina la ile ne ile ne aka ile e bongo le abika anyi na na ka may abdullah ala harfin yani ayaka ana kana me mazmuna wa ta'ala yani ototai nan imran ibn muslim al-qasir yani imran ana wazi muslim al-qasir qala aka innal hikma aka asan anyi sahi o iroye akilitakunu fi kalbi munafik o ini ay e, e, munafiki tatalajlaj oke da nguna yana e, fala yasbiru alaiha onyi suru to hata yulakiha fa yatalaka almu'min polo do ka to e ko mori ani da lon we hi fa fa allah biha da sima fa ne yan aman ni le dure ke munafiki do kare ana ka oro da ya ana ka ma fa ne amma ona isha ho ni munafiki oke okay.

instead of kọ̀wé náà àtúndọ̀ kọ̀ quran àwọ̀tí film malin àwọ̀tí film mi nọ́sẹ̀nsì rẹ̀ lè yín aná ìka ọ̀nà ọ̀nà ní wàhálà ìwé níka ẹ̀ ọ̀yà náà kọ̀ quran. ọ̀kẹ́ ọ̀nà ọ̀wọ̀ àjàfàr ká sẹ̀mìtù àbádán yẹ́sà àlò sùmẹ́tì ọkọ̀ náà ọ̀wọ̀ àbádán ọmọ àwọn sùmẹ́tì sùkà hàlù yabùkì munafik wájú rẹ̀ ihe so munafik onye ngwa enugoro da ajolere onye gwọ ọjaghe ojolere ọja ya ojolere ama ahịa na ojolere iji wee netuo ihe ha jin taiga wa kala da ọka ịdọ na ọja etu ọnụ jee nọ n'ọma wale ma ewe na ma njolere ije ọka adahunu bilal we anawale said ọka la takun wali yulillah fi alaniya asubu wali o mọzmuna wa ta'ala ini egede ama wa aduhu fi sir ijo wa wa wulan wa ijo yi ne wele dai ka on bi mo subhanahu wa ta'ala o waran amma ijo wa ya he akale do asha idio da we alayka bi taqwallahi fi kulli halatin wa fi hali isra'in wa fi hali i'lanin na ma jara alayka mi ala rere oyin yan wa mo subhanahu wa ta'ala in a big condition na bere ya yani wa ya he he wa ne wele anya ko wanyi anwa homori so sana imu na bi ke anyi anai gai wa ma ni rewa iye he he de so ka e na wa homori ave amma eje e ba ni ne haje eje e ba huraje wa e ka ile ile nyara ara ko ile sana nan ana ndoke awele imamu auzai okay awele ko mori yakulu qalilan wa yamalu kaseeran okwo mori bana akare chekwan amma okola ndororo amma fa wa innal munafiq awele munafiki yakulu kasiran wa ya'malu qalilan oni mana ka ya ro da su o ya ha da ka otokene ere cheto da oye ko we ska wa imu na wiki me me cheto e hu na onda anyi raze ira jonon ama aba eji jo ozi ere we nere eji osu ka pe to pa jin ono nyi to pa ro ro na eje ni ma wo ge oni ma ni zo no ndo ni ma ni rara do ni clear no ni onye go eji na to bepe okwo no ha inoda onye go dawa na nwụrụ ọhan ama asị ka e wọn akwụkwọ ịzọ dị ere ka oh, eh. ọ manụ slaịd ọla ije ọdụ wee ọ na mmadụ ka e kwere ka arụrụ ama ije ozu ka mụ kọrọ kọrọ na chi ya onye go so waa na wika ụkọ erekọ ịkwa ọnụ ọrụ hụnụ kọrọ ahụ bụ ikekwu agụba eh. so ịnụ na abike dụ wee ọ na mmadụ awaro ke ayi kura ya nono ni mana kura ya nono be agube oyi chiri aya wa yanwa yani odo ka ayi abdullahi ibn mas'ud ka inni ahafu an Anakuna munafiqan ma hula ina kam ma bi munafiki qala lake la kunta munafiqan ma hiftu zalik wa yana munafiki wa yana hura wa man mana hura ina munafiki no ma hura ina ene munafiki ene hura ina munafikin sagawa ani asizire ile rona ko ani asizire ya ne ta na bilaye hayshama ibn abdurrahman okay qala wallahi okon ma sho more ko ma ahabba mu'min munafiqan qat yani okwo mori boro o beri munafiki dai ko no re ono sire ya ne ono re akwa won re wa ko ra munafiki wa ro wala wa ma do ko wa ra do wa ro wala asai kai ene kuku sire ya ne huno ko mori boro de re kai ene uri amere ene uri arisan ene uri akwa kon wa re ko mumi no boro o mesere munabi ke emu ko munabi ko mana on mana de baba an wana e dure zisko ba kae ozo non ele so o boy da o ya on e ka iri mmadụ no wa kuna sho dai ka ene wrizin so sama de man ko abosa ne be agobe o ko no maso ana sha ba ke wa ka asin duete la tufsidu fil ard qalu innama nahnu deka eyana wana mana kaleyan eyana mana mana yi tinyon no mo na wata ala to ka stupete azenen innahum humul mufsidun elebana ini ete adaru odan anai kai de ya gareten de ya betezin amma agube oban bagu sanai ka eyesi walakin la yasurun ennenyo irenon ka anomen inshallah oyi jenus ka ya horaje agube ya sekache hore ya bana ko sabatu ime hure jiwe ile ko mori yani de ngoni sifi ka huri atin ke yara ba ka ni kwa ya ka na ya ka ye ye di sabatu tafasir ame jiwa quality ka huri ama ka ro ro ni ko ba ka ya ka na ya na wa okay na wako wabina nasi man yakulu amana billah yani ali sabuni ana misabatu tafasir okay ai wabina nas anyina la farikun yakulun irago ana ka ka bi asinatihim yan iraren sudikna billahi wa bima unzila ala rasuli yani ka aka asman ka yara jump pa oh. yara jump bi ka wuri ko ya mo na wa ta'ala akina ladina kafaru ai inna ladina jahadu bi ayatin la awira na ka enne eh, mahankata de do barema ayo mo na wa ta'ala wa kadhabu risalata muhammadin sallallahu alaihi wasallam de ko hile ce enu bi ana kanin muhammad asabe sawa'un alaihim ay yatasawwa indam ebe ba be dan ne a anzartahum am lam tunzirhum ay sawa'an ahzartahum wa kawono biha ila ya muhammad ya muhammad min azabillahi wa hafatihim in uyo mona wa ta'ala ati duchilewa wa minhu inan am lam tuhadhirhum abkawai man kawana la yu'minun ai la yusaddiquna bima jitahum bihi eneba ko ida ya sana ikaye we siwe tuwa fala tasma fi imanim agwawa asure ekwe asure ewa ini oido wene wala tazhaba nafsaka alehi masarat asure ekwa hana enwa ini ere yene takwa fi hadha inasa nan tasliyatu linabi oise shaya ni binete an takzibi qaumihi qawbahu lahu ini oikwa hilete anai kai an takzibi qaumihi lahu iragwan anawal ka en dilan we en ko ireje soma bayana ta'ala awle manondo mori ananyo na bada me hayin al illa yani en kata reason ere anai fi sababi adam al iman aname oido onon asani nyangdo fakol do muri akaka hatama allah ala qulubihim ay taba ala qulubihim onoris gwa ayen fala yadulu fiha nuran eto oh, we akobanwa ولا يترك فيها الإيمان يعني إيماني أوكو بعد قال المفسرون يعني أرهو أنا كي يعني تفسير القرآن ذاك الحتم أكي أقوى أنا بتكتيا أنا بإسانا مانسي كوا إسانا كاي أمانسي كوسا وطبعا دسي دمانسي شيا أمي سيسا أمي شكونغا با دابو شيا وذلك أن القلوب أغو كي آي إذا كسرت عليها الذنوب إجي إبي أولا رلطوا تمتت نور بصيرة فيها etore etowe etore anaika o inan dogu bian domi fala yakunu lil imanu ilayha maslak isana ha do o kunyanwa wala lil kufri anha muhlis yani sana he akama onyan to honan kama qala ta'ala alma gomal me kaka bal taba allah ala alaiha bi kufrihim amma subhanahu wa ta'ala oli suwaye lele o makama ona ke makama yani ayin ili sho mi sho kanga ba e kunyanwa dako ala samihim wa ala absorihim gishawa ay wa ala samihim anyo eni oyewene ati oyiren wa ala absorihim gitaw ati tireni yani uku fala yusiruna huda enne kubero iboro jode wala yasmaun enne bawa wala yafqahun obewa wala yaqilun ilo eno basha li anna asma'ihim wa absarihim agoke oyewene ati tireni ka annaha mugatatun bihijabi kasifa okay basman ka ye besi kwa yani oguwa ana ka ala oh, topa yani kasifa lidhalika agwaba yarawna alhaq fala yatabi'unahu e yelida idha ama en ennewa sasa wa yasma'unahu e, yawa fala yu'awiru fala yu'awirunahu enneko wa mogwa enyo gwa na ka ye owa me wa en enneba shogwa hunan qala abu hayyan abu hayyan okay sabaha ta'ala qulubihim oke umar suna wataala o sibe ni aya ni lita abbi ha anil haq agbi oyi ana ka ịda yi kenan ni zaida wasma'ahum ayi wene oyi wee ayi sibe ni li ha anil sima oyi ma pe oyi peji wee be anil sima da ifala ene ka e oyi wo e e, ni لامتناعها أوي أنوي أن تلمها نور الهداية كا أذت نعونان يعني أمانة إننا نوري نعوا إتوهي أوي بلوجدي لكن بالواء دوسي بيني أنيا المهتوم عليه أنا كمان سكوان مسجود منافذ وزكاة نعوا ديقوان almogoti bigasha a yamna an yasiluhu ma yuslihu dani oguba anaika a manzi ko anaiko ya isini bi tinyo odo konwa wadhalika liannaha kanat agoka odonon oya ka ma asihatiha wa quwwatiha wa quwwati idraki awla me ona lafiyan atukatonon kai ile onon oza atu an qubulil khair wa samai oyi e oyiya oyi duide da ngwe atoyewa watalamma hanurihi ati etuhuyan do ga tanguno ayan wa hadha bi tariq al isti'ara o kadan munasibe oyi kare indirect speech yanda so in form of metaphor walahum azabun azim da ka nyewa ai walahum fil ahira anya wa ko da ma azabun shadid o ya ana ka o ka zan baraki la yan qati ana ka ko da sama bi sababi kufrihim ago ka ina makama wa ijramihim ina makajina wa takdhibihim bi ayatin allah atai ko hile ce ayo mu subhanahu wa ta'ala yani in la yumna bidako wa minan nas man yaqulu amana billahi ai wa minan nas anyina da fariqun ila go yaquluna bi alsinatihim e ka ila rene صدقنا بالله وبما أنزل على رسوله يعني يا كوهي دا عمري أتنا كيتيتا يونتو مولى صلى الله عليه وسلم من الآيات إن آية بينا أنا يكوهي لتوه وباليوم الآخر أي وصدقنا بالباس والنشور يا كوهي دا إذا أيقونا كويتا أي هذا كويتا أتوي كويتا أنا يكوانا أجي إدو مولى سبحانه وتعالى دو مولى سبحانه وتعالى وما هم بمؤمنين أي وما هم على الحقيقة بمصادقين أوكي يعني ini da iza ene ko ida iza wala mumini da na iladon liya nahu ya kulu na zalika kawulan duna itikar ago kwa iwe na ba ka ya ni da yuka kenabin enyo ina kideni wa kalaman duna tasdir dabila yuka na ika ene ko ida kola baidawi imamu baidawi okay hadha huwa alkismu salis almuzabza bain alkismain asana be irago ahuta ana kabanya na kane irago eban wa hum alladhina amanu bi afwahihim ana ka ena lawli menne walam tu'min qulubuhum ayan ni odo wahum ahbasul eh, kufra ene dibihu ene akamaun wa abgadahum ila allah da kono mosbona wa taala onon yeran li annahum moho kufur agoka ora ora o camouflage ora sengo ora camouflage ora menwa ni bene oy makamaun wa halatu bi doba hulan hada an oyisi masubu oyisi za atoyisi misiya ولذلك أطال في بيان حبسهم wa jahali mana ndure ko mazwana wa taala o ka godo ini o ijiwe udibiyan ni ati arumaya na kai nan nan wa istiza bihim yani o misiyaro wa wa tahakkum bi afwalihim aw taysira yani be gidana kai ozisiyabe wa sajara alaihim dalalu wa tugyan dare ko danewa o yibu ate oye mokajine wadaraba lahum al amsal domatuna wa taala da sapijwe ben lan kai hodi on allah walladhina ay yamaluna amalun muhaddi ay amukara ukara na ka ona masu ame bi izhari ma zaharahu ma zaharu ma zaharu ago hure to ay sanai ke hure to min al iman ina da ma israrihim ala al kufr aw lam nai kai ka hure leben ya takiduna bi jahalihim danyo daswat na ira rumaya ni kai annahum yuhaduna allah bi zalika wa iman manan maname bene sibin umurihin wa na zalika nafihum indahu ka ayman manan manan man awa ma fane yani do muri وأنه يروج عليه كما قد يروج على بعض المؤمنين كان ينغ نعم باريزي دنا غالي هتا أزمان كا إن ملا ميو أنا كان ندو وما علم أن الله لا يهدى دنا يقدم ابن همولي لأنه لا تفع عليه حافية أو كويلات يا قال ابن كثير ابن كثير وكان نفاق وإظهار إظهار إذا نهي نفاق أنا وهو ليتوه أيضا وإصرار الشر وهو أنواع أوكي أتوي دو يعني أدبي oga hire itikadi yani anoda anyi tinai anoda anyi asakida wa huwa alladhi yahludu ya fi nar asana wa na na kai o me korona ko nya wono ay do inira koron wal amali danya na ka abu koron wa huwa min akbari dhunub do ini bada ngun wal azar atira na kile odi yawe li anal munafiq yuhallifu qawluhu fi lu abu munafiki ila kan o joni ukoran wa sirruhu alaniyatu ewilan o je hanije wa innama nazala sifatul munafiqin fi suwari madaniya oke ce ya ta yani a peji munafiki in sura anati medina li anna makka agoko makka lam yakun biha nifaq bal kana hilafu edeni munafi munafiki ananyo be ikile yonon ona ka onyi iman tinene amma da fosan ko kare ana ka akama waben wamma yahdauna ila anfusahum ay wamma yahdauna fi haqiqa illa anfusahum enyo ne ni bene enira aka ngwana wata li anna wabalu fi lahum agoka ezame ukolene man roji eh, alayhim abano wama yasurun ay wala yuhisuna bizai ene eh, man yakanile nan meyan wala yiftinuna ilayhi iraswen ni o man kai na man ezaman ene nwe litamadda goflatim agobe oye ine aina ita anaika ene eh, nan watakammala hamkatuhim agobe ureni anaika ureni uronyogo go urana doka fi kulubihim marad فزادهم الله مرضا اي في قلوبهم شك ان يعني ان يجلك والنفاق طيب يعني مسا فزادهم الله رجسا فوق رجسهم دوم سبحانه وتعالى دودا تني ابوبو اني سلسو ابو انا كبدينا ودلال فوق دلالهم يعني اسو اويبو تني هوني اويبو انا كايلسان فكو جمله دعائيه اوكي جمله اوتيلا نون اوتيلا دعائيه قال ابن أسلم ابن أسلم أوكي هذا مرض في الدين أصنع بي أنوذي إني آدني وليس مرض في الجسد أبي أنوذي إنو تيام وهو شاك الذي دخلهم في الإسلام فزادهم الله رجسا وشاكا أكون بي أجركا أنكو وهم الإسلام لما سبحانه وتعالى تدى طوائي وأبوبو أتي أجركا ولهم عذاب أليم بما كانوا يكسبون أي ولهم عذاب مؤلم يعني أني أني وأنا يكبر أشهد أن بسبب كذبه في دعوة الإيمان agobe sababi irece anaika enece in oika enechoto eka enedo wastizaihim bi ayati rahman atọ isi misi ya ayo mori subhanahu wa ta'ala inire anaika eneka ine onto mori onri asabi kenya anaika enya erisahuwa ati enere nya hopo ijage dake summa shara'a fi bayani mori wa ahwalihim shani'a ati condition ne ire yana nai kai odi padake fa qala la ka wa idha qila lahum la tufsidu fil ard doka ai wa idha qala lahum okay ija ka wa ba'd al mu'minin ifanu ko muri o ka wa kae la tas'aw fil ard bil ifsad asubra yar zayro te su rere oyde tere wa be saratil fitan atudu wa ku bidina ko eta do wa kwara ko eta do ya su ka ge ya ni ma in agragona anya na risa azan asu ka manu me echezo ku adu ba ya kwa bele kono asu asu ko se asu stay fitina doka wal kufur ate akama wasadu asabilillah atay muguba ene oyni nozo moris mana wa taala قال ابن مسعود ابن مسعود اقل فساد في الارض هو كفر اويد تيرو تيسو انا بي اكماون والعمل بالمعصية أطعم كرر لبه فمن عصى الله فقد أفسد في الأرض أنا أريم سبحانه وتعالى إبه أظن أولي جتة إلى ستيسو قالوا إنما نحن مسلمون أي ليس شأننا إتصال أوكي بلا أتوي أو جتلو أبدا يعني لا ننفع كانوا من وإنما نحن الناس مسلمون أي بدنا إكاي بيتين نسأل الخير يا رسول أقوى كويس هتا والصلاة أقوى أيتين fala yasihu muhatibatuna bizali ebro kawa mani kai duwa ka kai yedo tel ebro kawa mani kai qala baydawi imam baydawi okay tasawwur al fasad bi surati salah enna shateri enna shateri oiduwe dai ka besho we ina teri oitenyin lamma fi qulubi min al marad agubisa na ka o ina ye ni ina ngode fakanu kama qala allah fihim akabe asma kona ko motona wa taala akake afamanzu ina lahu su amalihi faraahu hasana wele azan wele azanai kai afaman okay azanai kai Muhammad muna wa ta'ala o me yani ukolo diya na me don mo be azanai ka ara mu kolo diya na be dai kai farahu hasana dai ka wanu kwele kai ele no na ma ele do da ben walidhalika radda Allah alaihim ablaga raddan bitazdir aljumla ona ndule kwa Muhammad muna wa ta'ala o bohiwa ohianai ka o twehi lele oishobe yani aljumla بحرف takid yani oyi shobe jumla na ikaye bosho harafi yana se shobe oyi su kata ile ala almunabba yana sama anasu intiba oyi me kai westo bete ile no duwa nyane ka anyile na ike abe daka wa inna aweli inna almukarrar ana ikaye mukarraratu buhile peten wa tariful habar ati oyi sire me ka aye enube ana ika obe da hure to ya anyi almuarrifa وتوسيط الفصل ده ضمير الفصل ده شو ده ستوم ناكنا والاستدراك بعدم الشعور كا أذنن أنيسون أما ده يا مأسي كاي بن لما نيا كاي أنا لنن مين أنا من دولة كي أمان سي إليشون فقال دوم كاي ألا إنهم مسدون ولكن لا يشعرون أي ala fantabihu ayuha nas to betani awna la innahum mumlisiduna haqqan elene bine

ila wa naika ejanyi dota yoda so ya hiyo mwana wa taala ayoda umuri mwana wa taala ononyon ya hiyo mwana wa taala aya ono umuri na bodon yo hunu pinki. ana ndule kontu umuri sallallahu alaihi wasallam ba ba duwa ina duwa na ba allahumma ya muqallibal qulub sabir qulubana ala taati umuri mwana wa taala e wana ka weji shayen then aya ono na wa hiya pete ala taatik in oisa sa wa fi riwaya ala dinik yani ni liwaya nye onto mori wana kaka sabir koloba kolobina ala dini ya aya nawo ay ka wiye beta tina dini wa mozwana wa taala ya ha mozwana wa taala yani mika ina honon asai ka wada baro ya wele wele me umma ina honon yani idane ku dai ko halole na ben ya ha mozwana wa taala ono bayo la do tinyo la jaina dini na omuri nawo do nwaya do se aya mbakanye adini no do tinyo jainan سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك